الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعن أنس رضي الله عنه قال أنس بن مالك ناوى داوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم أني قال قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run kálẹ̀kùn kẹ́ àti ìgẹ̀ ọmọ bá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ báyìí fún wa pé lamma urija biya marartu bi qawmin lahum awfarun min nuhasin yakhmishuna wujuhahum wa sudurahum faqultu man haula ya jibril anabi sallallahu alayhi wa sallam ó ní ní òru ọjọ́ tí ọlọ́run mú un gòkè tá à ń pè ní laylatul isra'i wa al-mi'raj ara ń tọ́lọ̀ lóhùn orí ń jọ náà marartu bi qawmin lahum azfar anabi ní mo kọjá mo bá àwọn kan àwọn àjọ kan mo ṣe èèyàn kan mo ṣe méjì mo ṣe mẹ́ta àmọ́ kí ni wọ́n yẹ yàtọ̀ sáwọn míì tí ọlọ́run lè rí lóòrùjọ́ náà òní pé lahum azfarun min nuhasin èékánná wọn ó mú bíi kọ́pá wáyà nítí máa bẹnu wáyà àti olè gún yàn ni ànábì sallallahu alaihi ní bí èékánná wọn ti mú nù. Ah, yakhmishuna wujuhahum wasudurahum fúnra wọn náà ni wọ́n wá ń fi èékánná tó mú yìí wọ́n fi ń yàrá wọn ní ojú wọ́n fi ń já ọgbẹ́ wọn ń yàrá wọn ní ìdáyà wọ́n fúnra wọn náà. فقلت من هؤلاء يا جبريل النبي صلى الله عليه وسلم ملائكة جبريل tí ń bẹ pẹ̀lú mi mo wá bi àwọn rẹ màláìka Jibril àwọn wo làwọn ti ń fi èékánná ara wọn yára wọn ní ojú wọn fi ń yára wọn ní igbá àyà wọ̀nyí kọ́ọ̀dà oní Jibril dá mi lóhùn pé هؤلاء الذين يأكلون لحوم الناس àwọn tí máa jẹ ẹrin èèyàn nù ó máa jẹ agbàgbé ayé alukurani ayuhibbu ahadukum أن يأكل لحم أخيه ميتا أكرهتم أما أن القرآن من جريا ولن تنصر يعني أين إسيني ملاك جبريل فاهب محمد صلى الله عليه وسلم هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم وهذه ما فنبات ọmọlúwàbí àwọn èèyàn jẹ́ ara èèyàn tí ó jẹ wọn lálùkì yá mọ kọtì ẹ tó dìyà ẹwà tí ó rò sẹ́yìn àwọn gan ni wọn kọ máa pọnìṣì ara wọn ẹ̀rí pé ọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré o àkàyà alukóra ni fúnra wa lánàá àdìsí ànábì ni àfa àtúmọ̀wá lónìí o sallallahu alayhi wa sallam. وعن أبي هريرة رضي الله عنه أبو هريرة ọ̀gá wa àgbà ni lọ́mọ́sà bá wa sàlékún ìyọ́nú rẹ̀ fún o gbogbo àwọn ọ̀gá wa àwọn sàhábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run kálẹ̀kùn kẹ́ àti ibẹ̀ kọ́ máa bá ó tún sọ báyìí fún wa pé kullul muslimi ala al haram دمه وعرضه وماله mùsùlùmí kan sí kejì lọ́mọ o èèwọ̀ ní nǹkan mẹ́ta kan fún ọ o gbọ́dọ̀ débẹ̀ o no go area ní fún ọ o èèwọ̀ ní o kullu mùsùlùmí ala mùsùlùmí haram kí ni nǹkan mẹ́ta náà tó gbọ́dọ̀ fọwọ́ kan gbọ́dọ̀ ronú lọ́bẹ̀ pẹ̀lú dámuhu ẹ̀jẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ bọ́lẹ̀ o ọ̀gbọ́dọ̀ pààyàn ní jẹ́bẹ̀ o ọ̀gbọ́dọ̀ pẹ̀lú àwọn tí ó gbèrò pé ẹ̀jẹ̀ apalámẹ́yìn o bọ́ ọ bá dánrú ẹ̀ wò kò sí ní tẹ́ ewu ẹ̀ tẹ́ mọ́ kò sí ní tẹ́ bọ́lọ́dọ̀ ọlọ́run ó jí àánú náà o kùránì ló wí o wàhálà ìdòwò ẹ̀rí ìtọ́ka bá bùtà ń kà yìí àṣé mọ́pa mùsùlùmí nìkan kọ́ lọ́run wí

nítí wọn ò sí ọmọ pé wọ́n ṣe é àmọ́ bọmọlúàbí wọn jẹ́ ọmọ sápamọ́sá bẹ pé nkú dákọ̀ wọn à ọlọ́run tó rí inú tó rí ta lọ́n bá ní bọ́ sọ̀rọ̀ olúwa ní èèwọ̀ ni o wà á rí bù ọmọlúàbí mùsùlùmí dọwọ́ rẹ o ọ̀gbọ́dọ̀ mẹ́nu bá o ọ̀gbọ́dọ̀ má mẹ́nu kànán rẹ o má mẹ́nu kàwọn tó bí o ọbọmọdún àbí rẹ jẹ o bí ọba lágbára tí è mú ọ rọrùn mú ọ olùwàlẹ ìwọ ni o ìwọ ni o dáàmú òkú ọ gbọ́dọ̀ tẹjẹ rẹ lẹ wàárí bòwú ọ gbọ́dọ̀ tẹjẹ ni ọ gbọ́dọ̀ bọmọdún àbí rẹ jẹ wà máa lùwú nǹkan mẹ́ta là lẹbi pé owó mùsùlùmí náà ọ gbọ́dọ̀ kówó rẹ jẹ ọ jàǹbá rẹ. ọgbọdọ gbọ́dọ̀ da dúkìá rẹ̀ pọ̀ má tiẹ̀ kò pọ̀ gbọ́n nǹkan ọ̀gbọ́dọ̀ parí pọ̀ kó wo pé nítorí pé a kòkú kòkú lajú kò lè mà ọmọ wa béèrè pé bí dẹ sáyẹ̀nsì dá tó sì pé tí ó kówó yìí ọkọ ọkọ̀ pé èèyàn gbogbo ní tí ó dọ̀ràn sí lọ́rùn láti máa nu dúkìá owó mùsùlùmí haramu lolúwa pé gbogbo ẹ̀ وعن أبي درداء قاوى ميتونو أبو درداء جاموكو بوغبا وصحابي النبي و àwọn ọ̀gá tiwánu sallallahu alaihi wasallam radiyallahu anhum àtijọ́ ní ìfẹ́ wọn káfí pa ọmọ wa tanimọ́ ló ń bẹ̀ fún wa ìmáàmù ọmọ màálìkì láwọn táwa bá o àwọn ẹni rí o yu'allimuna awladahum hubba Abi Bakrin wa Umar kama yu'allimunahum as-surata min al-Qur'an yóò ti máa kọ́ àwọn ọmọ wọn ní súrà ní alukurani ìfàtíà ìkúlùwà bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wọn nífẹ̀ẹ́ Abubakar àti Umaru àti gbogbo àwọn sọ̀hábẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. Abu Darda lọ́nba sàlẹ́kùn yọnu rẹ̀ fún àti gbogbo àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alaihi wasallam. bàbá ń dákọ̀ sọ̀hábì anábì rẹ̀ tí ó tó sáàsì bẹ̀ ń tí ó máa dà lákàyà àwọn èèyàn wú. gbogbo àwọn aráalé anábì náà kó sínú wọn o. gbogbo àwọn aráalé anábì pẹ̀lẹ́bí anábì àábí anábì nìkíni òun làwọn náà lọ́mọ́sà yọnu sí gbogbo wọn o àwa mùsùlùmí mùsùlùmí gidi ni èsè yàtọ̀ láàrin sọ̀hábì ànábì àti tani àtàrà alẹ́ ànábì ọ̀gá wa ń gbogbo wọn o àmọ́ àní sàṣejù ń pẹ́ nìkan nù wọn àní sàṣejù ń pa sọ̀hábì ànábì tí èsè mọ̀lẹ́bí ànábì àti àwọn ará alẹ́ ànábì náà táwọn náà jẹ́ kínní ọjọ́ sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ báwọn ará ilé ànábì kan sọ pé nígbà wọn bí wọn àwọn náà bí àwọn kan lónìí náà bàbá rẹ nìkan tó bá ní ará ilé ànábì lòun fámílì ànábì lòun àwọn tó dá wọn máa ń ṣe ń bẹ lónìí ẹni àpọ́nlé ni wọ́n lọ́dọ̀ mùsùlùmí o àmọ́ lọ́wọ́ ọ̀ràn wọn ń tẹ́ sí wa o àwọn ibi táwọn ṣí àti gbégbági ni o ọlọ́wọ́n ọ̀ràn ara ilé ànábì sí wa o sọlọ́lọ́ ọ̀sẹ̀ tálá tọ́lọ́lọ́ ọ̀ràn jẹ́mi rẹ̀ ànábì lọ́lọ́run ṣe wà tẹ̀rí ara ilé ànábì tó bá ṣe ń tà ànábì kì á tẹ̀lé ara ilé ànábì tó bá ṣe ń tọ́ yàtọ̀ fún èyí tà ànábì ṣe yóò ṣe tara ẹ̀ nù bó ti rí látàná nù bó ti rí lójú ayé àwọn sọ̀hábí náà nù ànábì ọ̀kọ́ wọn pé àwọn ará ilé mi àti tí wọn bá ṣe àti tí wọn bá ṣe sára ilé mi sáà ni wọn máa tẹ̀lé wọn àwọn kọ́ lọ́rùn ti wà o àmọ́ wà láàyè làwí ẹni àpọ́nlé ẹni yìí ẹni ẹ̀yẹ ni wọ́n lọ́dọ̀ mùsùlùmí gidi o mùsùlùmí gidi ṣe yàtọ̀ láàrin sọ̀hábí ànábì àti kíni àtàlàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá wa ni wọ́n wò àrántẹ́ bí gbọ́ndé ń iye ni pé bẹ́ẹ̀ ti wọ́ jára lé ànábì tó bí ọ̀gá gbà fún ànábì ẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ànábì náà lọ́kọ́ wa bẹ́ẹ̀. lẹ́ẹ̀fi ma pé kìí ṣe fáktọ̀ ni pé mo kàn jẹ́ fámìlì ànábì làwọ̀sẹ̀lẹ̀ mo jẹ́ fámìlì ànábì mo ti ṣẹ́gi ni mo tẹ̀lé ẹni wọn rí báwọn ọ̀gá wa ni wọn o aṣáájú gbogbo àwọn tí máa ń pè ní ní mùsùlùmí gidi kankan fi ẹnu wọn ẹni gbẹ nìkan kó pe rẹ ló súnà ọmọ sọ̀rọ̀ àyè láìda orí súnà ránran owó jẹ ẹni gbẹ nìkan kó pe ló súnà ọmọ sọ̀rọ̀ alhassanu alṣọsẹyìn àtàwọn ọmọ ọmọ wọn láìda láwọn tó bá ànábì wa ẹnu yàtọ̀ tí ń tí mo sì wí àwọn nìkan bó ti apply sáwọn táwọn ìpè sọ abẹ náà nù béèyàn ń sùn tí ń jí láàárọ̀ ojoojúmọ́ tí ń rí ànábì tí ọba tẹ̀lé ẹni yẹ̀yẹ́ ni lọ́dọ̀ wa ànábì ti kọ́ wa nù torí kò jí ẹlòmíì pé a ṣe àkùránì láwọn mànáfì tí ń bẹ nú àwọn sọ̀hábẹ́ mànáfì kí o ti nú sọ̀hábẹ́ o ẹ̀yin ẹ lọ tún tíra yẹ̀ wò kò sí mànáfì kí nú kíni ẹnu sọ̀hábẹ́ o mana tàrífù definition sọ̀hábí ọgbọ́dọ̀ jẹ́pọ̀ tẹ̀lé anabi sọlọ́dọ̀ ọ̀sẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé bíyẹn bá fámílì anabi náà bí ọba tẹ̀lé anabi ìtàtà ju tiwa o bíyẹn rí anabi lọ́sàn-án lóru bí ọba gbà bá anabi tí ó tẹ̀lé kò yẹ ṣe àṣáájú tiwa o àwọn wọ̀nyí ni ẹjí ó yé kọ́dà àwọn tó ń gbé ara wọn ṣíà náà ẹni ọlọ́run bá fẹ́ fi mànà kọ́gbọ́ yédè bẹ́ẹ̀ ibi àtẹjú ti wọlé nu ànábì sọlọ àṣọlàm tọ́sọ àṣọlọ tó ní ẹni tí eh, man abtọ́ha bihi amaluhu lam yusri bihi nasabuhu gbogbo ẹni iṣẹ́ rẹ̀ bá fẹ̀yìn ibi wọ́n ti bí òní síwájú o táwí bẹ́ẹ̀ ànábì sọlọ àṣọlọ gbogbo ẹni tí ṣe ọwọ́ rẹ̀ bá ti ṣe kíni sẹ́yìn àtòrí bí wọ́n ti bí mi kò ní tì síwájú akílókù tá ànábì ọdún sọ fún wa tàbí mọ̀ pé fáktọ̀ alákọ̀ọ́kọ́ ní imáni o àti sọ̀hábí ànábì pẹ̀lú àwọn ọlọ́ọ̀yìn àlejò àtàwọn ará ilé ànábì pẹ̀lú àwọn ọlọ́ọ̀yìn àlejò àwọn tó bá ṣe ń tà ànábì ṣe nìkan láti wájú wa náà wọ́n o àá olúwa ti kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ bí ọba jẹ́ bẹ́ẹ̀ kí là ń ké tàbá sí àdáni ọ̀mẹ́ni táwọn wà lẹ́gbẹ̀ẹ́ nù tàbá sí àdáni ẹnìkan súnmọ́ jàǹdẹ́gbẹ́ ẹnìkan súnmọ́ tàǹdẹ́gbẹ́ kí ló súnmọ́ yẹn ju bàbá rẹ̀ ní rẹ̀ wọ́n jọ bí wa yìí àbúlà bí àti bàbá tó bí ànábì sọlọ́lọ́ àfẹ́lẹ́ ẹ̀gbọ́n tàbúrò ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. ìdáàbò mi ń bẹ tí ó tún jù báwọn lọ. torí rẹ̀ wá lọ́lọ́run sọ tábà tí yá ga àbí láha bẹ́yìn pátábà ìpẹ́ ọmọ jẹ́ tiẹ̀ títí ayérayé àtọ̀ máa kẹ́ inú àlùkòrá ni fámílì ànábì ni àmọ́kọ̀ tẹ̀lé torí náà ká yẹ̀yẹ̀ náà o mùsùlùmí gidi lọ́ọ́ mọ́ àìsí yàtọ̀ láàrin àwọn ará ilé o ọ̀gá wa gbogbo wọn o. ipò tọ́lọ́ ń ṣètò ẹnì kọ̀ọ̀kan wọn sí àgbọ̀dọ̀ fún wọn síbẹ̀ o àmọ́ ẹ̀rí yìí tọ́lọ́ ò tó kí là ń dààmú ara wa sí torí common sense yóò sọ fún wa pé ọlọ́run fẹ́ràn ànẹ́bì tayọ ọba o bọ́lọ̀ ń bá fẹ́ kí ànẹ́bì ọlá yìí fà nínú ọmọ rẹ̀ yóò ní ọlọ́mọ ọkùnrin láyé kí làwọn wí wàhálà àjọlọ́wọ̀ ọ̀fẹ́ wa jẹ́ ìyẹn jẹ́ ìyẹn kẹ̀kẹ́ ọgbọ́dọ̀ jẹran rẹ ní ọjẹ ní ọjẹ kàdíbà lẹ́yìn bọ bá wọ Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run ọsẹ kan kù ní ojú mi inú bíbí inú ànábì sọlọ bá ọ sọlọ èyí náà tó gbẹ làwọn afá máa fi ti wá létí ẹ má wádìí sí Ọlọ́run o ọba ẹgbẹ bó ti wọ Ọlọ́run nù yọ kan kù ní àwọn akẹni àwọn ọmọkùnrin rẹ yọ ọjẹ rẹ àmúlò wò tó bẹ́ẹ̀ bó ti wá tó ohun ẹnìkan má wádìí rẹ̀ ẹ bá wádìí rẹ̀ ntaná wá bùkún ní o torí náà mo ní ọ̀rọ̀ àbúdàdá láti yà lọ́bẹ̀ torí náà àwọn tí àìgbó kọ́ wọn púpọ̀ tàbí àgbà sí ni ògbó wọn pátá lọ̀gá wa kò sì sí mànáàfì kí nínú kíní ní àwọn sọ̀hábẹ́ o ẹni tí ọ̀gá ti yí kọ́ lọ yé o ògbẹ́ntẹ́ bá ti kà tán rẹ̀ débi pé mànáàfì kí ni ọkàn fojú tẹ̀lé ànábì ni kò fi inú tẹ̀lé kò yẹ pé yóò ní kíni kò yẹ sọ̀hábẹ́ o bẹ́ẹ̀ náà sì ni ẹni wọn bá bí pọ̀ máa nẹ́bi tó ń lọ tẹ̀lé àpẹẹrẹ ní tàbátì àdá àbílà àbín wàtábà òní ẹ̀sìn aṣáájú tiwa o ọlọ́run mọ́tà yọ lọ sí gbogbo wọn o tọ́ ilà bódàrúdá yìí náà fẹ́ wí fún wa o ọlọ́mọṣà sàlékún ìyọnu rẹ̀ fún o tó gba àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbọ̀ Muhammad sallallahu alaihi oni man radda an ardi afihi radda Allahu an wajihi an-nara yawma al-qiyamah ẹ má bọmọlú àbí èèyàn jẹ ìwọ tó wá rí tí wọn ń bọmọlú àbí ẹnìkan jẹ kí ló yẹ kó jẹ reaction tiẹ ọ̀nà àdìsí àbúdàrúdà yìí àbúdàrúdà yìí lẹ́nu tó bá rí tí wọn ń bọmọlú àbí ẹnìkan jẹ tó wá faraya yàá kí ló dé ẹ ti jókòó látàárọ̀ ẹ ti ń sọ̀rọ̀ rẹ̀ ẹ ti ń gbó iye tí ó ṣe àti tí ó ṣe kí ló dé. àbúdàrúdà aláǹdẹ́bí lẹ́ni ọba ṣe bẹ́ẹ̀ rọ́bọ̀lọ́hu àwádì yìí náírà yọ̀wọ̀ ìṣèyàmà wọ́n dojú ẹ̀kún bíi náà ṣàlìkìyàmà. orí wọn bọ ọmọdé àbíẹ nìkan jẹ ọwọ́ àwọn whatsapp group adọ̀rọ̀ yẹ̀yẹ́ nìkan lẹ̀ àwọn ẹ̀ wá gbàgbé ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ máa ṣe ní ẹ̀yọ́ jáde kó gúúpù yìí ìjọ náà lágbánu ọwà lásẹ̀ńbílì náà bá ti jókòó ń bẹ̀ òrí lámọ̀yé òrí làkàṣègbè òrí ń dínrín òrí ara alé rẹ̀ yá ẹ̀dàkùn sàlámù àlékún èmi ò lè máa jókòó ń wíyà yìí àwọn tí ló dé akáǹtà àwàdà ní àwàdà tí ó kó báyìí lè jẹ́ sí. bọ́ bá jẹrin èèyàn tó sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó ọ̀bọ̀mọlúàbí rẹ̀ jẹ́ ọ̀ gbọ́dọ̀ dákẹ́ bí wọ́n bá ti ń ṣe kínní wọn bá ti ń bọ pẹ̀lú àdúrà rẹ jẹ o bọ ọba ṣe bẹ́ẹ̀ tọlọ́run èso ọlẹsàn nù ọdà lọhù àwájú yìí náà tó gbèjà ọmọ ẹ̀yà rẹ tí wọn ń bọ ọmọ ẹlú àdúrà rẹ jẹ olùwọ olùwọ torí bẹ́ẹ̀ ọdà lọhù àwájú yìí náà rọ yawma al-qiyamah olùwọ gbé náà kó olùjẹ náà. القيامة ومسا صبوان بيانا أخرجه الترمذي الإمام الترمذي لبعواه هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين